الشيطان الرجيم 아! wuce na kibirna ya dana adama na lusu kuji fasara ya daya ke ne zainin ya bu a duk fasa ewe ruji na tunnara ne ga fiye kyama sake cin gona zainin mami ne ko nga ta gwana ba na yi su ci aka gangan da zaga na cikin wani yankin ne bayan fasara ya ne na wayan uwa da ke duka aka gwana annabi yusuf aka biyu ga zukurni inda rabbika wa ga tuba ya tu pautu ba ya tin shani yusuf amma fa an sa wa shaytanu dhikra rabbihi shaytan la annabi yusuf abata subhanallah shaytan la ida ba ju shabata nawa afayan tutuba etin shada annabi yusuf wannan zuma wuce wa fara bisa fi sinne bida su anai da su ke ne kurkuku ne ana ya mutu a bai bai bai tafsiri amma kalma ya bida man shiga ma bai da talata ila tis'in ilala daga wuta da wuta ne daga yaga bida su eh annabi yusuf ji na kurkuku are ya mutu a kansu ba wuce wani to ya ba ni kawai ne yi ji tsonan yi ji bayani ke ne sababi wani da ta yi buru na ga annabi yusuf alaihi salatu wassalam wata ya tun daga kurkuku wani ki sababi gawa وقال الملك إني أرى kendo na tonkaru ga littafi tafsiru ne ga a tafsirin wasiti nono ga ijab jamun ya aja fawoyo a mai ji ejinin figan gajiyuyi da habu saman eh da habu saman bi ma'ana eh wato dabulu woni dabulu rijiyar wani woni nga ejilifi gangan da hijabu yau adama tattaru ga yi kwado hadar rajul ada ta larabci ga zabagi na ajafu wa mura'atu ajafa idza zara du'afuhuma ibe ke ko kutola nga atula as a result of mujie yukun ni àwọn awo mi nga hijabu alikiyawo tonga wule wasaba insha wule daba eh wule na ko ku to aba ore na shi yanja ku ai kaso kaso awo ni na atana ka aje yanja ya akulu hunna kaso kaso na shi aga fi gbanchu ko pa fi to ege na wọn lé lé ní wọn lé lọ wọn lé lọ kó bàǹtìbàǹtì yẹn lè sá fún ní nà ìgbé méjì lọ arúgbó àbà wọn ti gé lé lọ kó gbúdọ̀ àbà orí àbá àwọn ti gẹ́sọ́gẹ́sọ́ yìí afún níyàn nílẹ̀ sí gẹ́sọ́gẹ́sọ́ yìí dáná àyíká kéèké sí lé sí kí àwọn ti bíntìbíntì náà àti fẹ́ wọ ayé. وفي آثاره نسب بقرات hazilatu fi gayatul wuzal fọmtala atili jafu sima na shi wososo idanu aga fiye da tun na shi abu ni ayeye na aga fiye da tun anyo nka ba raba wasa ba su bulatu wace lalabe mine lambo mu yaye na shi na shi kiyan kun furu ira a na na shi kiyan na shi kun furu na kudu na shi adiga adiga shi na a yi kun furu na wuli a shi ya kutu a washi wa ukhara ya bisa wuci ke liye yi riga wuci shi eh wuli ya e su yi wuci shi da na jikin makwajo wa fi bacajo ana piano wuci shi ya bisa ta ga wani gbagbara mutuwa ba mutuwa ba yana tsayi ya ayyu albal eh ya yi malawi in fada wa in fada wa shi eh ya ayyu albal ya yi malawi yo atonta eh, wo ke in ba gangan bi albal wa na za ciwoci a ya albal eh nga yaye la choche pada muji akutuni e ya nikotawa e ya nikosare ne ne ji bayani ale ne ne ne chumiye chumen ti bayi ne ne ne akutuni e ya nikotawa ya eti e ne ne ne ti bayi ne ne ne ama unu ba ni pakata ti e woge e woge gari in kuntum liruya tamuru ike ke ga fe ga ene bi ne fasara ene na eche ni wu be fasara nya ene na bi na da ni ama lo ju baka ya eh aha eche no ne na gangan le na ko kutu aba ga sha ku ni ginti ginti na won ti ke le na ko ro je ne ni kaso kaso na afi egba pa ene ya ku ni da na ati fi etu ayin وسبع سنبلات خضر وأخرى يابسات من هذا من تتميم الرؤيا أي ورأيت عينا سبع سنبلات خضر قد انعقد حبها وسبع أخرى يابسات يا يا إيه يا يا فلوش أخذوني في رؤياي إيه يا فتويتي ننننن إذ فتني نننن ibe ke ga to ga ga te ki o ike fasare ne ne lo ga ga ni bi na ke so ata ko don ko ne ne o wa ke so ata pe ti e yi ni ni e ele ne ne lo bi na amo me wa ku ke ha je da shi ni e fa da un no no che chi fare ki o bi le ne ne ala mu ga ma le zo ga pe yi tu e o ka wa ga da ti ka ni lo ga ne le ga ze ka ko wo wa wa ya ne ba eza ne bota ko kuda me ne soko ji lo a che na to mo le ko ba o cho la da na wa ko cho qalu aqrafu ahlaki wa ma nahnu bi taqwil ahlam ya'ani eh qalu ba ga akabara ìgbéru etu ẹnẹgbẹ alọtari ẹ ẹnẹnẹ ọlẹtìbà ìnẹnẹ ẹnẹnẹ bá yọ ònyìnbó yìí agawọdẹ máa yẹ ẹnẹnẹ ọlẹtìbà àtàgà mọtẹnẹ ẹnẹ yìí nínẹdẹ aga aga àrò ìsáájú àtàgà tó aláàdúgbò àgbà ẹnẹnẹ dàgì fi òyìnbó yóò tí wọn ti tó òde dé yìí náà òde yìí náà òde gánà wọ ẹ kọlu fàdáwáṣì èṣì ètò àrá àdàgáàfò àhàlámi ẹnẹ́ iná ní ẹnẹ́ náà ọ̀nà tí bàdá alẹ́ ẹnẹ́ náà ẹ̀lúwẹ̀ ọ̀nà ajífì òyìnlẹ̀ yàwó ẹ̀ṣù ayé àhàlámi rúwìá káàdìbà ẹnẹ́ náà ẹ̀lúwẹ̀ ọ̀nà ajífì òṣù ẹ̀ gàmọ́lẹ́ yà sọ́tìwọ́ náà àkíkàtàlá àkíkàtàlá ìlú náà wà báwa ẹ̀jẹ̀ náà àjẹ́ náà arubutwa ba nan ko kaso kaso kaso arubutwa ba gaso gaso ne ga da ke fina da ku ni na ce ke twayo a ga na yawa ba la hakikata ba ga na da hakika qala duhak duhak min wani tafsiri jo nga ahlamu kadiba e na ga mana ina tu ga na eh ana ci shige su su ga nan da nan da no la hakikata la ya nan da hakika lado ci ga yi ga ga ci mare ka wote a ga wani wote jin wote a to kan ga abin shi jira ga to amma yanzu wa ma nan su bi ta'awil al ahlam bi a lini ide ide fasare na no ne ne ga go so ya jin ina ga shi go na aga ji oye na oge anụ ụlọ oge aga na jikwa chụmọ aga ọba na mita awi na anyị akpa nke anyị ije na ndị fọsara ebe na anyị chụ e ene dodo ole ole ana na anyị chụrụ e ya ee ka ana m ji filo ja na adị fọsara aka enyi na fọsara ebe anyị wọlasna na arịfụ ولسنا نعرف تعويض من مثل هذه الأحلام الكاذبة إيسيلا للمير كوتوشي لك مني مننا إجوي أبيتي لميسيني نمير بيناي أراجع وما نحن بتحويل وما نحن بتحويل الأحلام بعالمين إجوي لفصلين لنا biyana bayana wanda gaskiya da na ji shi eh da na ji shi kiya shi ne wa qala alladhi najaminhuma wa dakara ba'da ummatin ana unabbiukum bi ta'wilihi fa arsilun na wa, eh nusa nusa kwa fadawa ji agba kwa etie pasara ye na nona kuku jiga ye chuchi ne dagi atura uchiji ne la tila na chela kuku kuku beza machuyi na umashi wone che tishara gangani bi malauji na bado القرآن لو قال الذين جاء منهما zagana tsoje gwagan minu ma gini da ba ne da kuru je ba da annabi yusuf bi gwagan mu fega amma kan ne ce ba zagan gangan ba da rushi da nan e za shi bi ba da wa yo ce ban bolo da nan tunani da shawar da kana wanda tunani shi ba da gwamnati a lokacin lokacin nga tunani mu geshiyo ayi wa qala alladhina jaa min as وهو ساكي وتذكر ما سبق مع يوسف بعد مدة طويلة وتزيد تناني نيا إلى الفاروة وقم ودي على يوسف كامنا هذا كله وجبانا ها ها وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله ها alẹ́bí na já nínú ma zàgá na jẹ́ e, wá gan mínísà kúbà na jẹ́ kúrò kúrò jẹ́ bá dà níbi yusufu náà ń fẹ́ láti ṣe é gẹ̀gẹ̀ àmọ́ wọ́n tẹ̀kára fún mọ́ náà yẹ padà ń bẹ́ tuntun náà ní ẹ̀ lẹ́ni pààrọ̀ ẹ̀ kọ́gán kọ́gán gẹ́gẹ́ bí àníbi yusufu náà ń fẹ́ gẹ̀ẹ́ tún káàdà wọn na bí òkun ibi tàwíìlì yìí bá a gọ́ọ̀ṣì mi àṣìyà ẹ̀ gángan níbẹ̀ kíyàn miyaji a yi gangan da kwasare ne nan ne lobi na amma yana ne wabi yi na fahari su ya ni kan su mi da wa kwasare ne nan shi ne jese na da bigan ni yi misira awon ashira ne yi zafo zafo ne yi ba da wani domin ya gaka wa kuku gigawa na jikin waya da ta labarin shi قال الذي نجا منهما وادكر بعد أمة ها أي وقال الذي نجا من السجن وهو وتذكر ما سبق له ما يوسف بعد مدة طويلة فأنا أنبئكم بتأويله أي أنا أخبركم عن تفسير هذه الرؤيا ممن عنده علم بتأويل المناس بتأويل المناس e ya mi ya tula da mi mi da wasu saranci nye ma ne elele gwamne da ne jibi mi fasara ya ele shi fa arsi nuru mi wa ga ila ne dokto aka ne ti ne le ya ai fa arsi luni ilai ya mi tula du eh ya ji ku bi ha e ban da man shi ya yi gangan da fasara ya ne ele ne lo ne na وتقال أبو حاتب الملك بنفس ليش بنفس التعظيم قال ابن عباس عبد الله بن عباس قال لم يكن السجن في المدينة ولهذا قال فأرسلون ابن عباس قال كل وجه كل وجه معناه لا نفس كل وجه شنو مصر وجه وجه ngala mchewale chigala akane tala awafumu ya lwali kiula bebe anebishuna يوسف أيها الصديق أفتنا في سبع بقرات سمان يأكلهن سبع عجاف

wakata na ogoje biu ne ni tie ni rege lo ni wa bago etu shutu da muje me tukuru kukunga yusufu ayu asudi kwa na-afi sabi bakaratin simani sai da bayyano ya kulu hunna sabun ijabu wa sabi sunqulatin hudur wa ya sati لعلي أرجو إلى الناس لعلهم يعلمون هو هؤلاء المتقابع ها nga yusufu yawa nabi yusuf ayyuha siddiq ila gaskiya ga gado eh abdina ya yi labari amma wani yare ne wani shigo eh àlìkọ́ òdìrà àlìkù sí òjìdì orí jù yìí lọ ń pa ń tìyà yusuf a yiwa su dik yusuf ya wai ta gaskiya ko amtina ya yi fatawa ya yi fasara fi sabi bakarat eti ya na ne ya abun na gangan bi na kwamfa bai etunga mune na gangan da kiyan sabi bakarat nan ko mutuwa nan ko mutuwa ba wacce ma simani ai nan ko na da kuni doro nan ai binti binti ha kuni a mai da mi eh kan yi ku yanda ba ga ilu je mi un kuni a ma da jama'a je mi a ai kaso ya kulu kunna sabun ija nan ko da binti binti ha mutuwa ya cuga mu na nabi ayi amma nan wannan na yunkuni ya cuga mu na nabi ayi dana ya cuga mini ya na ga ubi aliye na ya hulu hunna sabon ya ja na kwakutu ba na shi gaso na na shi je mi aye ya na je ya na a fiye gindin tintin na da fiye tuwatun wuce ban gwe na ni ne tunan mini ya na ga mutuwa bai etu a ne sabi sai sun bula tiye ɛkutu aba ne yi nu kpɛkɔ ayo ayi kpatsa ayo ne kodori ne yi nyɛ ne yi aliga aliga funkuru ne wo wò hara ya ayi sa wò ké ne yi ni wusi ebe kutu aba ka de ɛnana wa ayi tu ne ya ma na wa tu ayi ma ka yɛ tu ne kai ati ka fɔ ahala mi ɛnana ayi tu ne ama agbata mulula yusufu ye wa kɔsare ne nabi oyi laali aluwa yi la naasi ebon da ban she bon la ya za wani ji labari bi ma nan da ga ye shugan gan de fara wushi nye ne ne ne lo gan gan de ina la allahu ya da ko ebo ga ba he wa ga bayani ji ya u ba ni ne ne ne lo bi ina un ga da labari la ya su gan gan de fara wushi ga da kɔsare ne ne ne lo bi ina la wuje tiya a taraji wa tawakkul inda Allah eh ha arji'u ila an-nas la'allahum ya'lamun ebe mu da mu je mu du tula yi na shi eh afogan eh etu shi wo ba ni afogan gangan be fada wushi akeke ene ne lobe yo isu ku ye shi o tuba wọ́n ìdòdó ọ̀rọ̀ àníyàn lẹ́lẹ́ mú yẹ láti ṣòwò káṣẹ ewu ní pípé ó ní ẹ̀ lọ bí awu kí lè ṣe bí awu kúrú kúkú bá wọ́n mẹ́ lọ bá ń tẹ̀ lé parí nìyẹn wò tó mọ̀ bá wọ́n bá òkú gángan níbi òun yẹn wò tí mo ní ẹ̀ lẹ́wọ̀n títà fọ́sáré ẹ̀ ní àwẹ̀ gánwó ya àbí àgánwó wọ́n gá àgánwó wọ́dọ̀ ọ̀pá tuntun pẹ́ tílẹ̀ mọ̀rú gbogbo gan ọ̀pá gánwó yẹn ẹ̀gẹ̀ bá ń dí awu tó sábà àkúrẹ́ àdébí yusufu wọ́n á ìwé sí ìgbé oyún nǹkan yìí jẹ lójú yusufu ètò àtúnṣe ọwọ́ ọ̀lànìwà ẹ́ òun ti tọ́jú lẹ́nu àmọ́ àdébí yusufu àkúrẹ́ jì sòkú yàyíra àkúrẹ́ yìí nínú wọ́n lè ká jẹ́nu bàbá anabi nso ban wi ɛɛ ɛwɔ anabi so wɔ yi anabi yɛn to akyi ɛza hyɛ ayɔ kati duoro a yɛ yi ma yi yɛ ɛyɛ ga a yɛtie yɛ agbata na wɔn do so wɔ lu wi a ɛyɛ ma ko kye yɛtie agbata so kɛ ɛza wɔn ti bɔ so wɔ lu kaa yɛ anabi nso ba akoro yi kí anabi nso bu gama. قال تزرعون سبع سنين دابا ثمره من سنقله إلا قليلا مما تأكلون Anẹ́bí sùgbò yóò wá tún ọ̀gá ẹjú. Géè nínú wọn ebébí àlérò kúbe wọn ebébí ní wọn ebébí àlérò wọn ebébí ṣẹ́rì. Ìnínú náà náà, alera akpero shi yakin ba ba ne ya kuka ba eh wasu sun su ne alera ya kuka ba na daga gogan gani a ji talauci kin ba ba nan gai sai ya kuka eh, ba ga abu talauci ya kuka ba ko ga su eh qala tazrauna sab'a sinin ga ya tura ga tazrauna kinye misira ba wannan umakalo misira kawai ya a tato ya shi ne shi gwa misira ba kakan yi nan daga ya ta na shi da na kasira wani a fiye nunu a fiye nunu saba sini e ya wuce a ba ta ban kedo shi e ya wuce a ba kedo shi a fiye nunu e na ga nu ba ta na gaje aga zo da kafa bukukucin ya jebo na ga a ce ya shugaba a jira biyu da ce ya mutu a mu in yi ci da a fiye jama'a da misali eh ya da ni su gangan da kiyan zane ya tutube na kwala tasraru na saba sini na da'abar ai tasraru na saba sini da'ibi bi jaddin wa azimati wa ma asabtum fadaruhu fi sukulihi àmọ́ ẹ̀yà kútù àbá nínú ẹ lásán ládàá náà ẹ̀yà kútù ètò ẹni tìjú mi láàyè tẹ̀lé ṣìdá náà àtàfi ètò ẹni tìjú àyè bọ́ bọ́ bọ́ àyíká náà ẹ̀yà ti gàngbà wọn yusufu gángan níbi ayé fọba àsọtò ẹni tìjú ọ̀rọ̀ náà gá mi náà fọ̀dọ̀rù fi sùn wúlì yìí alẹ́ ẹni tìjú ti yà lúwa wọn fi kí ibò. nuku uzo gangan da shelu shi gangan da bacin shi na ga yi ka ba shi don alawa aluba ti bacin wo ale bi su pe wa ko wa ajia ajia ma ga ni wotara ni keji we wa ko wa ya zuma ya ga tubano zuma na ga wana gina nan a gaji a ya mutu a ba nan mai kuma a da kita lauci nan amma ga yawa ga yin gicin na jihun jikin last tun ya mutu a ba wuce wòtí ká náà kó agbẹ́wà tó láti tún ẹ kó tó àbáwọ̀tì fọ́ọ̀dọ̀ ọ̀hún òfin sùn wúni yìí nàgá yìí ẹ nàgé pàṣẹ náà aláwọ̀ ọ̀hún wà fún pàṣẹ wo na yi na je fere na alawa ruwa su fere wo na ma ga yi na je kiyan toko na alawa ruwa su toko wo ebu ya yi wo ili na agiri ki gadi na na ne ga na agiri ki ya shi kura na na na nga so ya agiri ki ya ga preservation anabi yusuf alayhi salatu wassalam ga wato ga ya shugaba tasra'una sab'a sinina da'ban وما حصلتم فذروه في سربله إلا قليلا مما تأكلون إن جاء جيء يشي أنا يا مطوع بنلنا وتجانا هو aji aji aka ya wutuwa na adagbo zuwa da talauci da yaji amma gaiwa ga yi cuci ya las ajigbo abianyima agaiwa ga yi cuci ya ajigbo aga anyima abiala alugbo ajigbakwa ọyọ ìgbà wọn ṣe káyìí ilé sunsun lè ti kpọ́kù ṣáàtì wọn aláàlú àtúpàṣẹ àjò nga yẹn sunsun lè ti dé pàṣẹ yìí náà aláàlú àtúfẹ́rẹ́ àjò nga yẹn yìí ṣe lè ti fẹ́rẹ́ yìí yìí jẹ kápá yìí náà ẹ ẹ jẹ aláàlú àtúkì mọ pàṣẹ àjò adé yà wùtọ́ ṣùgbọ́n.

anabi yusufu gan wàásù ọ̀gá ya tú àbáni ọ̀gá àgbẹ̀dọ̀jì dáadé mọ́bọ̀ àtán ejíṣe àfi èké àwùjẹ ìdájọ́ àdánwò à eléjà àfi ètùn màáyé dé àlùbáríkà níjà àjẹ ejíṣe náà tọba náà gé ètè ejíṣe dé ìgbìlẹ̀ náà tẹ́yìn àbáni ọ̀gá ya eya woro ake eko osumode eya tsanani dɔɔna eya edadzi dɔɔna eya tɛlɛwutsi be atsi dɔɔna editsi ya ya ayila ayi lɔlɔ bana ede kuku kuwo ne deke aro ade kuku kɛfio bana ade kuku kuwo ne deke aro ne ade kuku kɛfio ɛn hɛn bana ade kyara abin da hukumansu kuma ya ci min ba da zalika sabon shidadun ya kunna ma qaddamtu lahun eh eh abu to abanna ni gun ga rike su mai wa rike su shidana yanki cina da so a tilaka ji a eh abu to ababa to jodana ya kunna ga fe da ke jore ma qaddamtu lahun ne ne la shi da ya dashi kuma ya ci su mawcho ba da sindin rakai zumai yanya nye bako eh agade saba sini agade ya kutu abana ya mutu da bati eye da gina da tu shi da tu wa hati e ya tsana ni dona eye da gina na da nasi ya rawi ya kullu da ya da wani a da kangana ma fadam tu ye da mashi da wannan da ya kiyo ya sadauke ya da shi ai ta kullu na fiya da mazda haftu ayyama rafa

nga afe ke ete na ake yetu ya ya woro acha aga afe da ke obi tolo chare ya kwa waro tuno wale ga kani na ora je ba wona kani na ora je nyo wona je ba wona fie ke sowe kani na mo to ga da ba ba kina ba sokwa ajo ye ba amma wona je ba wo che ke sowe je ba wo chi wa to kai kami na otu magabi alo ya da su ba ke wai ga eh nan je le ka to da hadisi na do na ebe o ga ibe ba we ebe o chi je o ga fe ni ni chi ama abi israfu eh abi la ji she ni chi o atu la no chi kami na ba ko ga do mo no ga lo to su mo te nyaji wale ni chi me lafiya yeto na ka to a ce daga kibo daga daga lenje yo e ko siyasa eh kya Allah ko thumma gaga ya fito a bai wahala bai dakin na ga kiya gobe zuwa da da normal condition ngo to ka so bai mu na da macila la wa ga no ake ga ci e o ko ba jin na tuku fún wa ní èyí wọn àlàtòbí tí dànù lé tí wọn á dànù ọrùn etí wọn á dànù wọn àlàtòbí tí ó tó dànù rẹ àtọwà gbẹwò àìlà ìlò kọ́ ọ̀run tó ká ní wọn sá to mashin ga ya fadi wa ga san da eh ato de be wi be do andu mo ta ya wo ba ro ko ji no no jo ga e ya je ku ta ba to ji na mi ga ya no jo ga je ka ba mo yuku ya la ni ji e pa ni je ka ba mo yuku ya ni o ye nu kapa ama iku wakudi eti wagoze ni ke wo eh adegba ngochi tagajare wallahi tala so go de tibe bona da ondoro tagaja gbaru fuku ba ho chaji no zeni chegega enu na unu ya na ne wa chewe nge ba mu ya chewa ke bobi mu chege to aja lo to mashin bajaj wurin shida nan gudan ma daura shida shula ne wa gasin wuye wa ma bismillah ga da su ko ga bajaj wa da wurin yin sun da ale da jiro mashin ba fe kan da bajaj bajaj na ma ko kare fe kan da kuzu nso fe chie bumbo fe di de jiro bumbo fe kan da do afi ne dansi ewa ngene

to bayan nan samun sun mu mai majiyar majiyar da majiyar mu da wa kutijikani da azo ne ya ne kama bani ni ina je ya kama so yi gubiyo ina je da kuma ni da tsire ya ko yayye waya ya kama bani ni ya kama da gaski ko mo je ja ji la ilaha illallah ije ki kula la kanga be ga yo ije tufe ba ko kanya to wa tilka la yamu da hudu abaina nasu wa ki kanya mu hade ibani ana ya kafa ba ko ni ike da wa lo mu pia pia pia oji ngoro ke kasa ke kafa ne bata e o ne ke buru wa akwa achi umma o to ya ala ade me fara so ko fara su kuji gafara su kwalwa ya yi ta gama yanzu dole ne ya gana su kwalwa ya fiye mu ebe da waga fiye su kwa ci yoji e tulo ci yanzu lokaci da wani wata yi ma na ake ya ji ko ake su kwa fiye lamin section ba nigeria actually wani agwo kuwi wani ga yi rulo kuma fiye ti da leda ba a yi wa ru eh wájú káṣí tún twenty thousand ládàá àdúgbò wọ̀gẹ̀ ń díjì ṣe wọ́n àkún olótọ́ à twenty thousand wàhálà láti ṣe ṣe wọ́n àkún olótọ́ à máyì lè lẹ́wọ̀n twenty thousand fifteen thousand wọ̀gẹ̀ ń díjì ṣe dáa ẹ̀fọ́ ewó tọ́ ọ̀rọ̀ àtàgbé ń díjì ń báyà ìkéré ètùlọ̀ ṣì ilé ìwòmọ̀ kájọ́ sọ̀kọ́ ti lè yóò gbàyà tó tọ́lá ń lóòrùn tẹ́bi ákẹ̀lú ètùlọ̀ zangoro no soko ka lumu makangale iga pe soko ka pe soko ha suma yati min ba'di dhalika sabrun shida wato ga yasu gaga su mai ya kufa mai wa ala un shoga gan di ba mai ba ki uchi e ya ya ta ki uchi na je ya ta su talauco bi a ji nan ga go ga zo eh ya kullu ma qaddamtu lahunna ko ya uchi gana ثم يأتي من بعد ذلك عام في يغاث الناس ثم يأتي وغاث وغاث يأتي وغاث وغاث يأتي وغاث eyi wuri wani yuga kunna su da hangi ade wuce su kuna e ya wuce ga gobe ko so ta be gangan da a tarikin mafa ya yi ne su ne su kwaga da hanki su su ya wuce ga ni lakiya ba za ta damuwa da kiyan eh biye da gibiye wato be ci na fiye ni wani ceci ku ya antoni kilmata nga yi kwaye na su ya albarka ya ya na ya jamilu ba kwe ya muci yo wato a fiye ta fiye ji kan yayi na bishi ina je kan yayi na bishi ce kina a je kan yayi na kan mutum ne ya gbagwa ni oga a kan yayi na bishi ta yi yawo yana gina lafiya wato oga lamari irin na oga tutun da kawai shiga a kuta irin da shi a wai lokaci ko gani za a ji talauci min dora na tuye na wa gina uzuru o tuye na wa gina yi na shi amma generation na shi na yake yabo su kofa wa ya ke ba ni wallahi na su talauci na malaria eh kai na jama man gina lokaci da wani shi ke eh wato wato a da yanzu ci zai su da kuwa ne ne ya shi na àdàkú ṣíṣì kí a gbọ́dọ̀ lọ́rùn náà

onídé tó àyè mọ́ gàrí bí ẹ ẹyin ni yẹn abaka lórí ẹ àbá àyè wọn bàtà máa fi ń tì ń dẹ́kọ̀ gàrí lórí tí wọ́n gàrí dú tó bàtà tó gàrí kí wọ́n yẹ yìí náà ẹ̀gẹ̀ yà wọ́n ká wọ́n gàrí àzọ́gbó àti olóògbé tuntun náà wà bọ̀ dú ẹ̀ bọ̀ bá nzati tuwile ewu kokoro la ṣiṣe o sẹ́nà ayé gàdé wọn da àdínú ẹ́ fèèzù kú jíjìn ọ bàbá tó sòkóga jìn àwọn ẹ̀ka píẹ́ mọ́ òwò ayé tí ó yẹ kó kẹ́ẹ̀ sòkóga àwọn òkú jẹ dáa bàtí gbá ní lókèjì yé tó ẹ̀dá àwọn sòkó àdúgbò sòkó àlọ́ yà á ti tẹ̀gà wọn tọ́ làbá àdìdá àjẹtù ẹ́ kí ẹ ṣùgbọ́n. wàhálà ìmọ̀lẹ̀ mú túnì ní fẹ̀lẹ́ máa já àwòrán ṣe. gani Qur'ani ji hasu yayi min sura wannan nan ma ya fahimta daga siya ko yana shi bai na bai ne ci gaba ne kiyana da su yayi ba ga wannan zanage su tulon da wala labaru shi na za mu ci da mata su nchaga ya su ga labari da labari da na eza da na eza da na eza da na ya e tuwe misra ba abun ga za mu ci da bai ne ngai kurukuku otoba mugwa kurukuku yabo ziwuyo muganga yusufu gayo yusufu na imie waziri oto na kanda nagoni etuga la ilaha illallah وقال الملك ائتوني به ina lubi awi ina yubi awi la ilaha illallah ayé ayé àdìfẹ́ ìlú kó gaya na yusuf da lawacin ya kike ce da falon ba ja a rasu kani na tuci ne tutu gada ya na yusuf da ya wuna wunde tu ba na yusuf ga ya tsoye yiwe tsoye wawe tsoye gawe yiwe tsoye yiwe igba na yusuf ani ane na yusuf ya irji ila rabbik lagun wani adiya lagun wani adiya wada su bi ẹ́ wọ́n tó ṣẹ̀bẹ̀dà tún ẹ̀ tún ṣẹ̀bẹ̀dà tún ká ẹ̀ bá ní ẹ́ ọlọ́pàá já àbọ̀ rasul kọ́ ẹ̀ ẹ̀ ń jẹ́ ilé láàárọ̀ bí ṣẹ̀bẹ̀dà tún ẹ̀ tún ni ó tó ṣẹ̀bẹ̀dà tún fasalu ma ba mu niswatu lati ka to na ide wun da die tu ga ga mi atu ku ku wa wa wo da tu mi atu se un àfi ẹ̀pẹ́ wa ṣìgángán bí èyí fọ́gá àtìgẹ́ ìsáwọn oṣù gájà ṣìgá lọ ṣiṣẹ́ láàgá láwọn bẹ́ẹ̀ mọ̀ bá kí èṣù ṣe lẹ́gàn ń ṣe o kí wọ́n sí ìrìn náà gbọ́n gan wọ́n ṣe lẹ́gàn ń ṣe o àdá àjíyàn àgbẹ̀bí èzò àdá àwa tẹ́gbẹ́ ṣì gàn ń ṣe èzò mú yusufu àdúgbò kọ àwọn àṣẹyìn ṣe pátákà yìí gan ń sún jì sínà mo máa bá ìkó sílẹ̀ bí i ayà mo máa yìí sílẹ̀ ẹ́ mo máa yìí sílẹ̀ alọ́ kátàkà wọn àbẹ́yẹ̀ ṣì lẹ́yìn dá inda rabbi bi kai hinna alim wa wa kayan su mu ji bincike mu ji eh mu ji bincike mu ji bincike inna rabbi bi kai hinna alim sọ̀kọ́ tẹ gbẹ́rù tẹ̀tẹ̀ ní ìlànà oṣù ìlú etí òun sọ̀kọ́ sọ̀kọ́ táwọn ọ̀gá wa sọ̀kọ́ tẹ èdè mìtì náà ń tọ́ kàwé ètò tẹ àgbọ̀ngbọ̀ngbọ̀ sọ̀kọ́ tẹ. bàbá akínà bí èsì ẹ̀kọ́ yìí bàbá akínà bí èsì yàn kò kí èsì ẹ̀kọ́ yìí lẹ́kẹ̀ẹ́ àtúgà náà gà níbi ìṣùkú gan annabi muhammadu sallallahu alaihi wasallam annabi muhammadu ga ganci gwamnati na mina hadisi wa ibnu kasir ya lube tafsirul qur'an la asimu etin ta ba kuda asimu shuku ngo yo ga wayi yo yo eta na ga ce yiwe yo ga be ta ni yo yo kuda yo kuda ni ni su kiya annabi muhammadu gwan ta bai kamar akwai na daga annabi yusuf ina hadisin ibn kasir ga fa fil masnad wa sahihaini wa sahihaini min hadith zuhri as-sahih wa abi salama ta nabi hurayra radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alaihi wasallam ga nabi sallallahu alaihi wa sallam ga nahnu ahqqu bi shakki min ibrahim egna nabi ibrahim ga foga ga ga rabbi amini kayfa tuhil mauta قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي إيه كان نرى عن إبراهيم كفقان عن اليهود أقول شك عن إبراهيم يتعلم كما يجب شك أقول ويقول شك عن إبراهيم تودينا عن محمد وشيء يوين دور صلى الله عليه وسلم عن إبراهيم ويرحم الله لوطا شيء بيكون يعني بلوط كان يعوي إلى ركن الشديد كان يجب أن يكون لوطا anabi yusuf eh anabi yusuf ne ga da ya daga dangin mu shiga ki jabo da fi mu ya ji amfani da ku fe dangin mu ya ji ku mutunta eh anabi ce ke ga walau la bisu fi sijin ma la bisa yusuf la jatu dai da mu muhammadu wai ga mu ka fi su lokka ku ku ko ile na anabi yusuf be na dáálé tuntun làbí ní mọ̀mọ́dà àtúnwé àti tíyà kúrò púpá ní tú dáwà tún wọ́n àti lé ra àlejò owó pàtó àbá àkúrú ní àlejò sí láàjẹ́ tó dáa jáde ní mọ̀mọ́dà sọ̀rọ̀ láti ruwayan da cani ga laukuntu ana da wayu muhammadu lasiratul ijaba da mu yaje a yabu a yabu ci yabu eh wa ma ta kai tulo yau na tauti ndoro abdurrazak ladi al-musana kuma ibn kasir ga akhbarna ibn uyayna an amr bin dinar an ikrimata qala qala rasulullahi sallallahu alaihi wasallam ga alifu muhammadu fiye ga laqad ajabtuni yusuf wa sabrihi hakika mi muhammadu ya ji mamaki ya nabi yusuf da kuri wa karami ya ci wani wallahu yaghfir lahu min al-nim hina suila an al ya min ijab muslimat wallahu yaghfir lahu min suila an al-bakra min ijab so ko ma da yusuf kamina jun ga yace kiwo nan ko kana ki kaso da ya funi nina na law kuntu makanahu da wani muhammadu gatin eh da kiba na da yusuf ma a jamjun hasta aisha da an ya koyi kan na kin wani su a kin su ga mu ji fasare nan anan daga da wani muhammadu ga yi wa ya fasare nan ta san ga wa da yau amma ta bin a kuriyar annabi yusuf alayhi salatu wassalam قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلنا حاجة لله ما علمنا عليه من سوء قالت امرأة العزيز الآن حصحص الحق أنا الصالحين طب نعم نبي يوسف عليه الصلاة والسلام وشرطين لاتي شيئا واتيا سيتوغا dúdúyà aláàmọ̀dínà ẹ̀ẹ́lákankan ṣéèṣì àti pàtó olóṣùpá àti ẹgbẹ̀ta náà arúgbó àwọn ládà kúrò tó ní ẹgbọ́n yà wá ẹgbọ́n máa ti ẹgbọ́n máa wá bí ẹtù lè dẹ́wọ́n ti tún kàná aláwọ̀ lókùrùkù náà ŋun su fatiha ɛn zuma na tu cici na ji bɛ a gɛrɛ cogo na ne bi su fa cɛ na ji a yi na eh? ɛn etu saki na o ti yi la yi ti a bɛ ti sa fi zuleha imi nye waziri tu na gba sɛ bebe a ne bi na ya su rada ya haɗe na ya rashin fada ci da yi to na da bai gane ya ce gagaga kwala ma hatubukun ya ce gaga yin ne da gina shi da ki da bai yau ke ga yi no izra wa tunna yusuf an nafsi kamile fiye da ke yusuf za eh ikwai lalata ya ci ga yusuf ga yadda ya zai ikwai lalata bono jama'al malik النسوة ودعا امرأة العزيز معهن فسألهن عن أمر يوسف وقال لهن ما شأنكن الخطير حين دعوتن يوسف إلى مفارقة الفاحشة إتجمع إيه ما شأنكن جي دبي نيزا جنجيون ميوي شكا نبي إيه إتجمع فيجا نبي يوسف زي جال فاشونا يتجمع نبي يوسف كيف يزي قال فاشابونا kunna ba ga inda ju ci ga hasha lillahi so kwaya ma lilla alayhi su iga ni su ne da su ne ma Allah eh yewe fagan da ceci ceci aya iga ni su fiye gangan da kiyo etu da ne eh ma Allah yewe tsare su kwai an yakuna yusuf arada su na ga yusufu ga fa su da jona o wa tanzimun da ku eh yusufu ali taka taka ke su da ruwa yace in in zakin da shi ba ga ga ce to woyi muratul aziz woyi yi waziri ya da ya ganga na woga yindwa qalat ba ga imratul aziz fi ga ga qalat imratul aziz al'ana hashasal haq eto bagloji gbani ana na mutum yila na gama ala gaskiya to eh hasal haq bi ma'ana azhan al haq mun ga gaskiya la tu bani ga gaskiya la tu nan eh eh mun ga gaskiya la tu nan ana rawantuhu an nafsi mutum ga ila ne be su ku zai wayo su ku za eti e kwela la to gugu den shi de mun yi na kace wa innahu lamina sadiqi hakika annabi yusuf ga wuce mutumin za gaskiya ta ce yanzu ba nu ga ga mun ga kaje mu yana gaskiyo ta da kusuna eh gaskiyo ta da kusuna ki uci ne ذلك ليعلم أني لم أخنه بالغيب وأن الله لا يهدي من الخاسرين alama anni lam akunu bil ghaib man ya tafsiri adi debate aya na jo sari adi lo serious le ta aya na zai ga gabana zai li ga gabana shiga zalika li alama anni lam akunu bil ghaib e da shi da boye ro gaga annabi yusuf ya ga gagan shan wajigana ko ina inda ko yego ga gancin ya mai tafsiri ya ta ga mai jike jin fasaro a yele ga alibi su ko ga ga gancin amma al muhaqqiqun min al mufassirin shi a yelo ga ga da alibi su ko ga ga zulai haga ye ga kare mu ga man kaji wanki gangan da siya mu ya alqur'anu waje wa da wata mu wasa aka tafsir na ce gurin gwada na safatu tafasir eh ẹbẹ wọn lóde yìí náà wọn ti sùn lẹyìn gẹgà dàdé wọn gẹgẹ gẹgẹ ní ẹsẹ anabi yusuf anabi gẹgẹ anabi yusuf yẹ gẹgẹ wọn lọ ẹ kí ìyá yẹ ti fọsára jù nọ àgàdá àdìkà etí yẹ gẹgẹ ní anabi yusuf gan etu ru ti fìrì kì í fi kíkẹ lọ ìdíkà náà kó etí yẹ gẹgẹ náà anabi yusuf gan etu ru wá lórí kí wọn sá náà líyà lẹmọ ebo waziri na indakata mu yusufu na nga shifado eh mu da bujege anike da mu yusufu lama akunu bil gaibi mutu an ce ti yuba ne so ba ho ege ne yo wa anna allah la yahdi kaydal khayr ebo no yusufu de ke ga ce ci wai la ba wi a bani de de za daga za an shi na eh wa ma وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم. Etí ń kó sára ní ilé gáà níbi ìṣúgbó egangan ọ̀la àgán ebo acha nabi yusuf ga ga bani ga wa ma ubar riu nafsi mi e ga nana mi yusuf e ga ga unji ni pe tula la la ta e lo be sulai hayana me ga ga ga eh mi la di chi la ye ji ba unchi e ti ga ga mi a zu kuru ku wa sa ga e ga na wa ya eh unji e lo chi mo e ga unji e chi mo da ku ni ti ta chu ya wa ma ubar riu nafsi unji ti ta chu mo e wuli e ti a chu wa ebe na musamman yusuf yau ga gan innan nafsa hakika rayu na wale da ana rayu zangore na wale da ana la amara tun isuru etu da yadda kwanu yanzu ada rayu ta etu da yadda jikin wajen bayan etu da yadda kwanu yanzu illa ma rahima rabbi ai illa ma rahima rabbi sai zalunce ce da gafe ya gungun inna rabbi ghafurur rahim

so automatically da na ye eh, jibo ita ga ga ne sole ha a ci aga mo un ga mo siya mu ya alquran un kaji ni go mo ji be de ji pe ti ga no sore ora la sira alquran ni ibn kasir wa she da ki o sa le ga ga da ni musu e bo na ci aga mo ni ibn kai me lo bi no a ci aga mo ni eh. a to ibn taymiya lo bi no ebe da ibn kasir wa yake ce da ya ce tafsiru ba categorical ga fasara na wani gobe ne ga don ibn kayyim ma tafsir al kayyim hubo ene wani ya ka gore kiyo zane ga ga da ala bi su ne masara ya ce ki makanta yi ga dalika liya nan to zo na ga ga ala bi su ko ya ga to ta ji fasara jino zalika eh ala bi su ko ya wato wa kuma la ga su ne ya ga ga a shigo waga fasara lagar su lai haigaga na mawuci gama ko ka gama ne ba alhaki ko na shigo nan a ga wace abin fasara ga zalika yan eh, su lai ya gato e ga na shin waya ga biya ya ga biya ya ga biya ya da nan wuce yan da cila wuce jikin wuce kwato wuce yan da cila wuce gaskiya na labuwani nan na liya na mai ba kayi su ko to ga dalo ga wuce kike anni lama ku ga yi to nan da gwanan su lai ya wuce wayin cha kwele leo kyembe tene ngwoni liye bawo ifoka ke e mutso ga patula la ta ni su kuyona to ne su kuta bo inan nana kai su kuga ga labari je ga mu da ga wannan wace mu cikin wajen Aisha dalika ya alama anni da maqulu bil ghaib wa anna Allah la yadi kaida al khaili mutso mu da ya mun yo ga ce ce la ba wuya kiyo gwani da ya zama kai za shi kí bala wuce ga gansu wa ma ubarriku nafsi wuzulaiha wa minu gwawo daga ya tuye kibo wai wa minu gwawo daga ya tuye wato daga ya tuye eh daga ya tuye lefiye su ko ba wa ma ubarriku nafsi wuzulaiha wajen gana ko wuli titacin wa umarwa titacin gwawo daga bakin daga bakin mayan yan golo ya bada inna nafsa la ammaratun bisu hakika rai no le da nan eh ai fa inna an-nafs al-bashariyya mali'atun eh ila shawat ade ko ta wajin do re ko shawawa aliya sabuni ga na wani su fara wajen tawale ga ne ga ne su ga galle ga e ce fuska ta ne tawale e ce fuska ta ya ga ga ne ga aliya sabuni ẹ̀yẹ́ wọn lọ lórí fásitì àdé gan àdébí yusufu alẹ́sọ̀rọ̀ àfọwọ́sọ̀lá ǹgẹ́ ìgbẹ́gbẹ́ wọn sọ̀kú fàdé káàdì náà ètò á dúdú jìjẹsà pátá náà ètò tí a yọ gẹ̀gẹ́ àdébí yusufu ewu dáa kangaga ezuwaga da ya ni yusufa bi aya ogancho ngole aya ne chika baba ni da ne ya kaza ne shiga unja ne yusufu e gaga gaja zalika liya lama ni lama furu bil ghaibi wa anna allaha la yahdi kayda al khayilin wa ma ubarri'u nafsi inna an-nafsa la'ammaratun bisu' again ala ce ga shi nan aya ne ci gaba ya goro ne wuwa ga kami na discussion na hadin su lalawa ji gana abu in su dawa ga da la ne su fa be ale ne su mo be da ni e za ki ci e su da ale ne su be ba fa da ko ke mo e ba be wa ale ne su ku ko eh da ni ne mi se ro pa to ri e so ni ina e to Patina àti àwà bàlígá dídé ní sọkó lára kí báyìí ló tó àwọn jẹ bàlígá jíjí ní sọkó fárígá nìyí tó yí lẹ́nu náà tó lè ṣe tó bá lọ òbí láì yakini kí Ya wàhálà àbúrà fún wàhálà wọ̀nyẹn tó bá yàkí ní nàìjíríà yà á sára lè fọ́ sẹ́yìn ní musáàlùkà ilà àjẹmíyà ti fi أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته شكرا وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين وكان على خير والبيت والرواد وكان عليه قد ما جل من يوم والبيت Como da gente no campo das luzes, pensar que não é o poder, a terra e o compreensão da terra e o amor. Mara waka ni o ba ta ka se da wa na ga ji ba. Mara ku ru wa se na ka mu ku ka de yo ni ya pe shan ta chi ye ni ni. Ni ga ma ku. Ah وعليك منك عشنا نبونا يشكر لها ودرنا ويسعونا يقول gente já achou ele de cada vez pegar tudo, então pegar tudo, então pegar pegar eles ganham isso mesmo. Um babão na vida, 那联系人呢，你想嘛什么？就是我们这种最产品嘛，这个把贵族抓的回来是干嘛？干的嘛？我们我之前也经常去他们，家里我他，我也很多，我他是啊，我家我家，就是那种。